بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه الحمد لله هذا قسم الله وبا يا الله الله الله كما بان النبي الله كما جاء في àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti àwọn ẹni tí adúgbẹ́ fún ọlọ́run ọba àlejò ọlá ọlọ́run tó tún ṣe ìpàdé wa nírọ̀rùn ní èmi ọjọ́ kẹrìndínlógún nínú oṣù bùlìṣìjà ọgọ́rùn-ún mẹ́rìnlá ọdún àti márùnlélọ́gbọ̀n asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. ibi tí a asùn níjẹjọ òun náà ni ojú ọ̀nà èyí ti ń sọ nípa pé dà gẹ́gẹ́ bí bàbá aláàánú fún ọmọ òrukàn bí táwa ti fẹ́ gbọ́rọ̀ lénìí. òun náà ní ọjọ́ kejìdín ní ọgọ́rin seventy eight. èyí tó sọ wípé báàbù falolmẹ́rẹ́ àti ìdá tasọ̀bárọ̀t àlàwálàdìhà wọ̀lámùtàtàzáwùwájì. ojú ọ̀nà tí ń sọ nípa ọlá tí ń bẹ fún obìnrin tó bá ṣe sùúrù lórí ọmọ rẹ̀ ipò máa máa tọ́jú ọmọ tí ọ̀wá lọ́kọ̀ mi mọ̀. ohun tí ọmọ ayé wa ń bẹ̀yẹn òun ni pé obìnrin tó ṣe yí pé. kò fọkọ kò dẹ̀ ṣọ̀ṣọ́ lẹ́yìn tí ọkọ rẹ ti jáde láyé ó ṣe bẹ́ẹ̀ láti lè ṣọ́ ọmọ rẹ̀ wọ́rọ́ òkúbẹ́sà ń fi tarbiyatihi ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ láti lè ṣètọ́jú ọmọ yẹn. wọ́n ní hadathana abu asim بن قهم عن شداد أبي عمار عن عوف بن مالك عن النبي صلى الله عليه وسلم قال أفا متيع أفا سيدا أفا منسي أني شكا أني حدثنا أبو عاصم نعم حدثنا أبو عاصم أن هذا بن كعب عن شداد بن أبلال عن أرض بن مالك عن النبي صلى الله عليه وسلم قال أنا أنا وامرأتي صفعاء الخدين امرأتي أئمت أئمت من دربها فصبرت فصبرت على ولدها Hadithi yìí tọ́ba ti pé a fẹ́ wo èèyàn tó mú hadithi yìí wá ìyẹn ní haf dọ̀yìn fúlẹ́ nìyẹn. nítorí ẹ̀ ni wọ́n fi sọ pé hadith yẹn màálù lónìí gẹ́gẹ́ bí Sheikh Albani sọ́nà dọ̀yìn fà àti pé Shaddad àbí Ammar tí wọ́n dá akọ mbẹ́ wọ́n ní ẹ̀gbìn ọgbọ́n hadith kankan ọgbọ́n kankan lọ́dọ̀ àwọ̀ bó ti wà ní Tuhfatu Tahsin. ṣùgbọ́n aládìsí míì tó lè jẹ́rìí gbé hadith yìí òun ni hadith àbí Hurairah látọ̀dọ̀ àbí Ya'la. idan walhamdulillah hadith yẹn ń kọ́ hasanun li ghayrihi hadith yẹn gbé dárọ́jà hasan ṣùgbọ́n kì í ṣe sanadu ta kà yìí lọ́nà míì ni nítorí ẹni tí wọ́n ń pè ní nahab tàdá akọ̀yẹ̀dọ̀rin ẹni tó lẹ́ni wọ́n ní Abu Asim wọ́n lọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ nahab bunu qaham látọ̀dọ̀ shaddad abi ammar látọ̀dọ̀ awf bin malik wọ́n lọ́rọ̀ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam fífi ana èmi anabi wàmúra àtún àti arábìnrin kan tàfọ̀ ààbò lè kọjá yìí ni. wọ́n ẹni tójú rẹ̀ dúdú. ẹ èmi àti obìnrin tí ojú rẹ̀ dúdú ṣùgbọ́n dúdú yẹn ọ̀pọ̀ o èmi àti arábìnrin yẹn. wọn ní wọ́n tá gbàlérò pẹ̀lú dúdú yìí ni wípé obìnrin yẹn bazalat nafsaha ó yẹpẹrẹ ara rẹ̀ kò sọ̀sọ́ débi wípé àwọ̀ rẹ̀ wá change ó wá dúdú nítorí wàhálà ti ń ṣe lórí bó ṣe máa mójútó ọmọ ẹ̀. lẹ́yìn ìgbà tọkọ rẹ̀ jáde láyé tán. anabi sallallahu alayhi wa sallam wọn lọ́wọ́ sọ pé èmi àti arábìnrin kan tọ́jà sàfà áwọn lè kọjá yìí ni tójú rẹ̀ dúdú èmi àti ẹ̀ tala arábìnrin tójú ẹ̀ dúdú yìí wọ́n lọ́wọ́ arábìnrin yìí a ìmọ̀ mi ń za òjì hàn. ọsàfẹkùn ọkọ rẹ ọsọbarọ ti àìlẹ wàlẹbi ha kò wá fọkọ mi mọ ó ní sùúrù lórí ìtọ́jú ọmọ rẹ àwọn sọsálá ní èmi àti ẹ kàhàtẹyìn ní ìlìjẹnà èmi àti ẹ máa fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ara wa ni lálùjẹnà irúfẹ́ ọ̀rọ̀ táwọn sọsálá ń sọ. nípa ẹni tó mójútó ọmọ òrukàn náà lọ́sọ nípa obìnrin tó yẹ pé òun ló lọ́mọ ẹ o ṣùgbọ́n kọ ẹ jáde láyé ọ̀wá fọ́kọ mi mọ́ nítorí pé ọmọ òfin tóun bá fọ́kọ mi ọkọ yẹn á béèrè ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ ọmọ yẹn tẹ̀sí lè máa ṣèdíwọ́ fún ọba kúkú takú pé mi ìwúlẹ̀ fọ́kọ mọ́ ọmọ mi ni màá tọ́jú. ọwọ́ àti sùúrù lórí àìsọ̀sọ́ débi pọ́kùnrin máa ní tẹ̀sí ń parẹ̀. ẹ̀ńsùn sáláwá ni èmi àti ẹ̀ á dìjọ fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ ni lálùjẹ́nà níjọ́ bí dàlùkìyàmù. àlàyé hadith yẹn náà lásán ṣáájú yẹn yìí pé eléyìí ń sọ nípa ọlá tí ń bẹ fóbìnrin tí ò lọ́kọ kò ṣọ̀ṣọ́ <clears throat> ikú ọkọ rẹ̀ ó ṣe léyìí lẹ́yìn tó ń sojú kòkòrò àti lè mójú tọ́mọ ẹ̀ ó ń sojú kòkòrò àti tọ́jú ọmọ ẹ̀ nítorí ẹ̀ ní òjé kojú rẹ̀ ọkọ̀ mẹ̀nẹ̀mẹ̀nẹ̀ mọ́ mọ́sálà sẹ́ni tọkọ ẹ bá kú okú jókòó kó lóun ọ̀kọ̀ọ̀kọ̀ mọ́ bẹ́ẹ̀ ni tó bá lè ní sùúrù pé wọn ò ní ságbèrè mọ́tí ọba ti lè ní sùúrù wọ́n dọ́ra yorùbá درء المفسدة يقدم على جلب المصلحة fífi bàjẹ́ dànù yẹn la máa gbé síwájú kára àǹfààní àǹfààní ni kó tọ́jú ọmọ ṣùgbọ́n ìbàjẹ́ ni kó ṣàgbèrè àwa àgbèrè yẹn a máa máa ti dànù pẹ̀lú pé kọ́ lọ fọ́kọ́ ó kú ẹlòmíì tó máa tọ́jú ọmọ. ẹ̀wọ̀n pé kan ṣẹlẹ̀ lójú ayé ànábì sallallahu alaihi wasallam. obìnrin kan lọ jọ sun òjíṣẹ́ Ọlọ́run fífi ọkọ òun yìí ó lóun gbó tútú òun lóyún ọmọ fún òun fọmọ lọ́yàn òun pọmọ sẹ́yìn àṣẹ ńgbà tó lóun kọ òun lẹ yìí ọba ní kó òun wá anisọsọ lábẹ sọ fún yìí pé à ń ìwọ lọ sí kó o ọmọ rẹ tó o ti fọkọ mi. níbẹ̀ yẹn ni ó ti máa yé wa yí pé àti ọkọ déyìn bá ń fẹ́ wọ́n máa ń ní àwọn ẹ̀tọ́ tí wọ́n ti wọ́n á gbà lọ́tọ̀ tó ṣe yí pé ọmọ déyìn lọ gbé bọ́kọ yẹn ó súnmọ́ kí kí ni yẹn máa wọ̀ lóbi yá pé ẹni ìgbàgbọ́ rẹ̀ sì dá o wọ́n ní à mọ̀ gbà ìyàwó ṣùgbọ́n gbọ́ ọmọ ó ṣe é dáná àgbàwọlá ìgbé ìyàwó mọ fẹ́mi ìfọ́mọ torí kì í sọrun rẹ̀ ọyẹ kọ́ mọ̀ pé ń gbòó ti fẹ́mi báyìí ó ti fọ́mọ mi náà ní àìrọ̀ sóhun ló bí ni tó bá tọ́jú ẹ̀mí bábìlì ẹ̀sán ó ṣe dáadáa náà nìyẹn ẹ̀wọ̀n pé bẹ́ẹ̀ yẹn ọba lọ́mọ òrukàn tí ó tọ́ ìyẹn lè gbà tọ̀ ìyẹn lè fọ̀nà ìyẹn tọ́mọ òrukàn náà ìgbẹ́ ẹni tí ọkọ̀ ẹ̀ jáde láyé tí wọ́n dẹ̀ sì ṣe kí ni o kò fẹ́ tó dàbí kó lè fi tọ́mọ kó fi lè gba ládàá ánẹ̀wọ̀ kí á fi lè lè tì í kàhà tẹ́yìn ní tẹ̀lé jẹ́ nìyẹn èmi àtẹni tó ṣètọ́jú ọmọ òrukàn a máa jọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ lálùjẹ́nà ni mo rò bí hadith yìí ti clear kájọ yé dáadáa wọ́n má di pé lónìí wọ́n ti sọ fún wa pé tọ́kùn ìyẹn bá kú ìyẹn lè jókòó kó má fọkọ̀ mí mọ́ ìyẹn lè ṣe bẹ́ẹ̀ tí ò bá ní ṣàgbèrè láti lè mójútó ọmọ ẹ̀ torí ìfọkọ̀ mí máa ṣèdíwọ́ ẹlòmíì tó lówó lára dé ìyàwó òkú lọ́fẹ́ o tọ́ bá sì ti ń rí ọmọ òkú nínú ó máa bì á fajúro ni tọ́ bá ti rí dípò tí nǹkan yẹn wàá fi wá ṣẹlẹ̀ ó bẹ́ tà tóbìnrin yẹn bá lágbára àti kóra ró tá à ní rí bàjẹ́ ó lè ṣe kí ni o ó lè kóra ró ó dẹ̀ sì máa ṣe kí ni kó máa ṣètọ́jú ọmọ rẹ̀ kó máa kọ̀ọ̀kọ̀ mi ìwà àti kí wọ́n á kóra ró bẹ́ẹ̀ wọ́n á wá wá àwọn abánirọ́ọ̀nù kan táwọn èèyàn máa tí wọ́n máa da bí ọgbọ́n pé kéèyàn kẹ̀ fi tiẹ̀ gbára ró lásán tó ìyẹn burú ìbàjẹ́ nìyẹn wallahu la ìbàjẹ́ dípò bẹ́ẹ̀ kọ́ wá àwọn èèyàn tí wọ́n á tọ́jú ọmọ yẹn. ojú ọ̀nà míì tún ní ìkọkàndínní ọgọ́rin seventy nine ẹ̀kọ́ ọmọ òrukàn ẹ̀kọ́ ọmọ òrukàn wọn ni muslim náà. hadathana muslim qal hadathana shu'ba an sùnmí an sùnmí an عن شميسة العتكية قالت ذكر أدب اليتيم عند عائشة رضي الله عنها فقالت إني لأضرب اليتيم حتى ينبسط. آه. آه. ọkàn yìí pé àní torí pé bàbá ẹ ti kú ọmọ àwọn ayàyọ̀ pọ̀rọ̀ afilẹ̀ kọ́ máa yàyọ̀ pọ̀rọ̀ kí wọ́n rí kọ́ máa ṣe bálabàla kí wọ́n ní kí ló dé àpò tí bàbá rẹ̀ láyé òkè ni wàá fẹ́ kínú ẹ̀ bàjẹ́ àní ṣe bẹ́ẹ̀ adẹ̀sí máa dá wọn lẹ́kọ̀ọ́ á máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀rí muslim wọ́n sọ fún wa yìí pé ṣọ́ọ́rùbà ní ọ̀rọ̀ yìí wá lọ́sọ̀dọ̀ ṣùmáyé sátà alẹ́ àtẹ̀kẹ́yẹ. ó ní wọ́n sọ nípa kíkọ́ ọmọ òrukàn lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ìyá wa Àìṣà kọ́lọ́ǹkọ́ bá ní ọdún sí wọn. ìyá wa ní ìnìlẹ̀ ẹ̀dẹ̀rẹ̀bọ̀lì ẹ̀sìnìmà èmi ọ̀ máa lu ọmọ òrukàn o hátà yẹ̀mbáfipá yẹn ni pé títọ́ ọmọ òrukàn yẹn ó fi ṣe o fi fara níbi ìbínú. tó wọ́n ṣàfihàn wípé irun tí ń ṣe yẹn mi nífẹ̀ẹ́ sí. nínú àgbọ́yé hadith yẹn òun ni pọ́sẹ̀ tó fún mú mi ní kọ́ yẹra rẹ̀ wò nígbà tó bá fẹ́ lu ọmọ òrukàn ó lè lu ó tó bá rí i pé ọlẹ́tọ̀ọ́ sí kó gbẹgbà. yóò sì túmọ̀ lẹ́mí rẹ̀ yàní sídìkọ̀lì mahabba ìfẹ́ òtítọ́ tí ò ní yára pé mímọ́ pàbà bẹ́ẹ̀ ni lúlúkulù àánú dẹ̀ sì tún máa wà lára ẹ̀rí pé yẹn la fi parí kí ó ní ìjẹ́jọ́ pé bí yẹn ti máa ń lu mọ́ ẹ̀ ní kó lu ọmọ òrukàn yẹn wá lọ pé nítorí pọ́jọ́ ọmọ òrukàn yẹn wọ́n bá fi ilẹ̀ á máa yọ̀ dín ìṣe bẹ́yẹn tó bá lẹ́tọ̀ọ́ kí yẹn bá wí lápẹ̀rẹ̀ ó ti pọ́dún mẹ́wàá ní ìsìnkú fẹ́ kírun bó ti wà náà hadith gbé tó bá dọdún méje apá àwọn aláṣẹ ìkan kírun tọ́ba dọdún mẹ́wàá tí ọba fẹ́ kí ká lù nítorí ẹ̀ ìyẹn ó lù ní lùlù yẹn àti màgbé lùlù yẹn ọgbẹ́ lọ sí kíni o ọlọ́wọ́ pé mẹ́wàá bí a ti ṣe hajj àdẹ̀tí tọ́ba sì máa lù tí tọ́ba fún lẹ́gbàá kan ó fi lára kalẹ̀ tí ó pẹ́ dáadáa ọwọ́ afẹ́ fi kan lé wàhákàdá òsìgbọ́dọ̀ pé mẹ́wàá yẹn náà tọ́ eléyẹn jẹ́ àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ ní nípa ìṣèbáwí ọmọ òrukàn ká kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ojúṣe wa ni anasa ah, salam nínú hadith abdullahi bin umar wọn ni aliqi sawta haythu yarahu ahlul bayt fa innahu adabulahu ẹ lọ sọ pàṣẹkọ síbi tí àwọn aráalé ó ti rí torí yẹn gan máa jẹ́kọ̀ọ́ fún wọn ẹ hàn pé ọlọ́run fọ́rẹ́ ìyàwó wa lé wa lọ́wọ́ ọlọ́run fọ́rẹ́ àwọn ọmọ wa náà lé wa lọ́wọ́ àbẹ́ wọn bẹ́ẹ̀ àpáyà ti sọ wípé o ṣe wá àti fún kò gbọ́ o fi bẹ́ẹ̀ dilẹ̀ fún kò gbọ́ adìrẹ bò hó ná ẹ lù wọn ṣùgbọ́n dọ́rọ̀dà yẹn kẹ́rọ̀ mo bá rẹ̀ ọgbọ́dọ̀ jọ yìí tí ó jẹ sùn tá àníyàn máa la ní àkólà lórí àbẹ́yẹn ó gbé kúmọ̀ yẹn ó gbé jẹ́ ìṣe bẹ́ẹ̀ àbẹ́yẹn ọkọ̀ ní kóńgó ìṣe yẹn. south ṣé ìpín yẹn ọkàn pa àbò díẹ̀ làwọn bàbá wọn ọ̀fẹ́ kẹgbà ni ó dùn wọn làwọn fi sọ wípé kíyẹn mẹ́yìn sábíyá kíyẹn mẹ́yìn sábíyá ẹ̀yìn ò gbọ́dọ̀ jábọ́lẹ̀ wọn ọ̀fẹ́ kẹgbà tó obìnrin nìyẹn sọ nípa bẹ́ẹ̀ ẹgbà yẹn a gbọ́dọ̀ sọ kọ́ níbi tí ara lè ti máa rí yẹn lọ́ máa jẹ́kọ̀ọ́ fún ọ ẹ mọ̀ fáwọn Yorùbá náà dẹ̀ sọ pé ọ̀rẹ́ bẹ̀rù wọn wọ́n máa ń fi ìníwọ̀n fi lóyàn níjọ́ tó bá ti di pé gbàgbà ó gbogbo gbà onípadà nítumọ̀ sọmọ ọmọ wọn bá sì pé ìyàwó náà ni ìyàwó náà sọ pé ẹ wo tọ́ba sáà ti já sí pé jà níta lẹ́yìn ọ̀jẹ̀ ẹ má jẹ́ ọba mi lójijì mo ti mọ ọmọ nìyẹn torí mi náà ti ní níkà tèmi náà ti máa ń wọ̀ ọlọ́bìnrin kan ti ń sọ yìí pé tí wọ́n bá gbá mú ń ṣe é sì balasi wo èmi fún ara mi ọ wá lérò fún mi lágbára òun lè dá mi mú ni ọtí tó jó ẹni ni ajá pípé ro eléyìí ni òní ìdí lúlù mọ́ ni ẹ̀yẹ tètè wá gbèsè tí yẹn ọba gbé gbèsè lórí ẹ̀ ọlọ́run ọba àlekè ọlákọ́sà nù ọlọ́run má jáwọ́ yàwó ọ̀yà bó rẹ́wọ̀n àwọn tó sì lé ọlọ́run kọ́ bá di dẹ̀ wọ́n ojú ọ̀nà ọgọ́rin wọn ni báwo fọlẹ́ mọ mẹ́ẹ̀tẹ́ lẹ́hùlẹ́ ọlá ti ń bẹ fẹ́ ni tọ́ ọmọ bá ṣàìsì ìwọ náà wàá farabalẹ̀ níjọ́ tó bá ti wá àfihàn o wọ́n máa dọ́gbọ́n wí kẹ́lẹ́kẹ́lẹ́ kì í ṣe kọ́ máa wí ní wí bíi pé wọ́n lọ́kàn sí pọ́mọ́ èsì bẹ́ẹ̀ o torí wàá ti gbẹ̀sọ̀ èyí tá nẹ́bí fẹ́ sọ sí ń jè ló ẹrí kó tún fẹ́ di wàhálà ọmọbìnrin yẹn ló kú lọ́ba dẹ̀ lọ jókòó sí sáré lọ́ba bẹ̀rẹ̀ sí ní sunkún àmì sọ́lá wa sọ fún pé ìwà arábìnrin yìí dẹrù ọlọ́run ṣe sùúrù ṣe sùúrù pẹ́rẹ́ bí ọ̀dà ọba ìkìlọ̀ fi dójijì ọlọ́run wọn ni fa ìnẹ́kẹ́ lẹ́m tó sọ ìmọ̀ àwọn sí ihun tó kàn mí ọ̀kàn má ṣe wá àti akọ fún mi ànẹ́bí wọn wí bẹ́ẹ̀ fún sí bẹ́ẹ̀ wá ní tiẹ̀ obìnrin ẹ̀kọ́ máa wí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwà fún àti ọ̀tí rí bi tó ti wá nẹ̀yẹ sani ọ̀rọ̀ kú ó ṣòro ọ̀dẹ̀rùn bẹ́ẹ̀ o pàápàá jùlọ ó lè rọ̀ lára ọkùnrin kì í rọ̀ lára obìnrin ọ̀kan nínú àwọn àfáwà dr asọ́rọ́ wọn ní irun tí wọ́n fi máa ń ro obìnrin lárọ̀ sí nígbà tó ọmọ bá kú mọ́ lọ́wọ́ òun ni kó ti romi ó ti ròyẹ̀ fún nípa ẹ̀ ọmọ tí ń wẹ̀ tí ò tí jọ ọmọ ọdún kan lọ tí ń wẹ̀ lọ́wọ́ yóò máa ro oríṣiríṣi ni pé sọmọ yìí bá dàgbà yóò lọ sùkú yóò lọ ilé kéwú tó bá parí ilé kéwú yóò lọ gàmásù tó bá kó mbẹ yóò tún lọ yunifásitì náà ọba wa parí rẹ̀ yọ wa pa yọ sáfù yọ sáfù irú àwọn agùnbánirọ̀ yọ máa fojú ya fọ́tò gbogbo kìnìún yẹn irú àwọn agùnbánirọ̀ tí wọ́n máa ń wá sẹ́yìn òun ni ó ṣerú rẹ̀ tọ̀tọ̀ bá tún ti wá ṣerú ẹ̀ tán yóò ríṣẹ́ ọba ríṣẹ́ yọ ọ̀rọ̀ kan ọkọ̀ tí ọba rà mo sì pé àwa náà wọn ni mo ṣe dáadáa mẹ́ta sí ìní ọkọ̀ọ̀kọ́ rà kú torí pé ìgbà <laughs> ọ̀gá wa lè púpọ̀ ju oúnjẹ gbẹ̀ ó ní tọ́wọ́ wá fún ọ lọ́wọ́ wọ́n wá sùn débi pé ẹ ò ká ṣé ọmọ yìí ti ń kiri atani àbí ń kiri èlò ọmọ ọdún kẹ lábẹ́ ọbẹ̀ ọtí títí látàní o sì tún wà lórí fóònù sunkún yìí because ó ti romi ó ti ròyìn ẹ̀kún pa rẹ̀ orí ìsìn tọ́nà ẹ̀jì ọ̀rọ̀ ogójì ọdún ó ti parí ẹ̀ lórí ẹ̀ wọ́n ní torí ẹ̀ àfa àwọn wíwẹ̀ wọ́n ní torí ẹ̀ ni mo fi sábà ní làákàyè ní àwọn ya torí nǹkan tí òsì kó sẹ́mi yẹn ní mẹ́lẹ́mi rẹ̀ kò rò pé òun kẹ́hìn ro tòun ni ibi tí ń wọ ẹ lọ́wọ́ náà ló ti parí gbogbo ọ̀rọ̀ ogójì ọdún tá a wí yẹn o. obìnrin yẹn wá sọ fún ànẹ́bí pé wọ́n ṣẹlẹ̀ sí mi ò ṣẹlẹ̀ sí ọ á ah! ìdíjọ́ ọlọ́run la àmọ̀ báyìí wíbẹ̀ o ìdíjọ́ ọlọ́run bá yí kó bóun náà ṣe tẹ̀lé nìyẹn. yọ wọlé báyìí kọrí bá wá àbù kankan yẹn náà tún jẹ́ kọ̀ kọrí àwọn aṣọ géètì nígbà táwọn àfọ òsè dáadáa wọn àwọn náà tún kó tọ́ọ̀gì káàkiri bí àwọn olóṣèlú àwọn olóṣèlú la lérò kan ń kó tọ́ọ̀gì káàkiri gbà táwọn ti kó gbogbo òlu jẹ tán ìyẹn ò jẹ́ kán free ní láti lè máa rìn bó ṣe wù wọ́n ẹ̀rí gbé nǹkan bẹ́ẹ̀ àwọn yẹn ń kó tọ́ọ̀gì káàkiri wọ́n wá rọ̀ ọ́ di aláwọ̀ tí a nígbà tó ń ṣe dé tó ṣe dọ́gba tó ṣe déédéé ń tiẹ̀ òun dẹ́kun sábẹ́ igi ẹ̀ ọ̀pá sọ bẹ́ẹ̀ fún wa ìgbà tó ń dẹ́ fi ń darí orílẹ̀-èdè kì í ṣe pé yẹn ń darí nàìjíríà àmọ́rù nàìjíríà bíi lọ́kùn bíi mẹ́wàá mẹ́ lábẹ́ ọmọrù ọmọrù aláṣẹ ọwọ́ àlọ́ gbatẹ́gùn ní abẹ́ igi ọtẹ ní pẹ̀pẹ́ bẹ́ẹ̀ ó fòkúta rọrí wọ́n á sọ pé aláṣẹ lálejò láti láti ọ̀dọ̀ láti ẹ̀ ẹ̀ láti kúròsì àwọn bá kì í sọ̀rọ̀ fashion ní kó lálejò ń bẹ̀ wọ́n bá tún béèrè aláṣẹ lọ́wọ́ aláṣẹ orí gan bẹ́ẹ̀ àwọn kan béèrè pé aláṣẹ làwọn nídìí ìyẹn ní òun náà ní lábẹ́ kí ìyẹn bá fẹ́ ọdún ah ṣé ọmọ ọdọ̀ǹdọ̀ àní aláṣẹ gbogbo mùsùlùmí òun la béèrè òun ní bẹ́ẹ̀ yẹn wọ́n débẹ̀ báyìí wọ́n bá sì jí àfa wa pẹ̀lú ẹ̀lẹ́ o aláṣẹ là ń béèrè ọ̀rọ̀ tó bá fẹ́ sọ bá sọ ìyẹn ní àní aláṣẹ ní bí ọ léèrè níbo la aláṣẹ àwọn mùsùlùmí ọ̀wá lọ́wọ́ ọmọ abájẹ́ lọ́ngbà mi ìyẹn fi sọ pé a àkàmùtà yà ọmọrù wà àjẹsà wọ́n ọmọrù ọ̀darí òṣèdọ́gba wọ́n ní mùtà náà mọ̀ ọ̀rí rìlẹ̀ ayé ní kọ̀ọ̀rí ọwọ́ sùn òṣòwò orílẹ̀ sùn kárá yìí ẹ̀rí wọn lọ wọlé àánú sọ̀tàlá kọ̀ọ̀rọ̀ àwọn ọba wáàbù àwọn asọ́gẹ́ẹ̀tì ọ̀sìnbẹ̀. ọba ní ìmọ̀ pé jíjọ ìmọ̀ pé ìmọ̀ pé wọ́n ni ah, jíjọ ọlọ́run aṣọ wípé eh, innama sabru inda sadamatil ula. sùúrù tá a máa ń sọ pé kéèyàn ṣe yẹn nígbà sùdá bá bẹ̀ ṣe lẹ̀ ní ládàá rẹ̀ lágbára. tọ́ba ti di wípé sùdá ti lọ náà làwọn afẹ́ ẹlẹ́gbẹ́ wọn sọ pé wọ́n sọ́bùrù àjùmọ́lù sùúrù lọ́rẹ́wà ńlámùyẹ́ ń fa ìlì jẹ́zà tọ́ba yìí pé ká kẹra ká banújẹ́ tí ọba ti wúlò mọ́ ká sì sùúrù náà ló kù. òsì wàhálà kí ni wọn máa dà rẹ láàmú tó yẹ pé wọn padà yẹ wọn padà gbà náà ni kí ni wọn máa là á láti ara ẹ tí wọn padà di pé wọn máa lo oògùn ẹ̀fọ́rí fún ẹlòmíà sọ pé tóun bàjẹ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ń tòsí ilé mi bẹ́ẹ̀ yẹn wọn wí fún báyìí ọ̀sẹ̀ sùúrù fún náà ti jáde láyé ń jọ yẹn nìyẹn ìtẹ̀kẹ́ náà ṣẹlẹ̀ ní ọ̀nà àdúgbò mi lókè bá dúdú mẹ́ẹ̀ wọn lọ sọ fún ìyàpọ̀ ọmọ ẹ̀kú báyìí wọn ni ah òun náà yá báyìí fóun náà ṣe kú nìyí níjọ ni ẹ ìwọ sì ti sọ lọ ẹgbẹ́ ara wọn lágbẹ́ sáré èsì gbà ní ọ̀rọ̀ tí ń sọ yá ti jogún ọdún lọ báyìí ń sìn ó ti pẹ́ dáadáa tó nípa bẹ́ẹ̀ ni tó bá ṣe wá sí yẹn náà wàá sọ́ra. ẹ̀pọ̀ wa ti wá sọ di yàtọ̀ sí kò ń ṣe wá àti ìyàwó sọ dà bá ah, ó ti sùúrù rẹ ni ó dé bá kiri àà ìdá rẹ ni ẹni. wọn náà fi nǹkan gúnra rẹ wò kó o bí ó ṣe rí ká tó sọ pé èèyàn nù yẹn àkórọ́rùn náà tẹ́lẹ̀ ti kà wọ́n ní hadassana ismail náà. أن رسول الله صلى الله عليه وسلم قال لا يموت لأحد من المسلمين ثلاثة من ولد من ولد من الولد فتمسه النار إلا فحلة البصر. آه. اسماعيل اصف وعيك مالكي ويفهمي قوى لا تدى ابن شهاب لا تدى ابن المسيب يعني سعيد بن المسيب wọn lọ́rọ̀ náà wà daabi àbí wáyé rọ́tà rọ́dí aláwọ̀ sálà ni ẹ ma bin Musayyib àìlẹ́mú tábìrìn òun ló ní mọ̀ jù náà tábì kò bin ọmọ na wọn kódà ó tún dáná pẹ̀lú àbí wáyé rọ́dí aláwọ̀ ọwọ́ lọ́rọ̀ yẹn wá látọ̀dọ̀ àmì òun ní àbí òfurẹ́rọ̀ nàgbà bú òfurẹ́rọ̀ ọlọ́run ọ̀dìbára kàlá òfin àìníṣẹ́ ọ̀fẹ́ ọmọrìhì ọlọ́run fi ìbùkún sínú mọ́ rẹ̀ àtọ́jú orí rẹ̀ ọdún mélòó ló ń ọdún ó lé ni òun ló sì wà ń pè náà nínú àwọn ìjọba pé mo gbọ́ dà nẹ́bí wí àbí ìrora ló wí jù ọdún mẹ́ta ó lé ló fi ṣe lé kéwú ló fi ṣe kíláàsì lọ́dún òjijì ọlọ́run sọlá ọlọ́run bẹ́ẹ̀ fi àlùbáríkà símọ̀ náà àti ìwọ̀n ọba àsìkò yẹn náà yamani lafa àtẹ́wùsì wọ̀ yamani olùjíjọ ọlọ́sọ̀ sẹ́lá sọ báyìí pé kò ní í kú téèyàn kan nù mùsùlùmí ọmọ mẹ́ta ọ̀tà mọ́sàkùn náà kí ni wàá jórúfẹ́ níbẹ̀. ilá tẹ̀hílátà alkọ́sàm. wọ́n ní tó fẹ́ sọ ni wípé ọ̀wọ́pọ̀ ọ̀wọ́pọ̀ rárá pípọ wọn mẹ́ta máa kú fún yẹn tọdọ ìjọ nígbàgbọ́ òdodo kí ni ọwọ àjò wọn ní tùmọ̀ rẹ̀ nìyí pé látàmọsòhùn náà ẹlá mọsítàtàmísìlàtà ẹlàtàkọsàmì hàlì. kíní ò lè jò kọ̀ wá súnmọ́ yìí pé èèyàn lọ mọ́ àìlágbọ̀ọ́yé tí wọ́n ń pè bẹ́ẹ̀. àwọn òpònú kan nìbàdàn nígbà kan àwọn ọmọ tó wà láyé báyìí ń sìn ìgbà wọn rírò hadith wọn ò pa àwọn ọmọ kọ wọn ò wọn bá kó wọn lọ sínú igbó wọn bẹ̀rẹ̀ sí ní fi ebi pa wọn wọn wọn ò kú ó tó pa àwọn àfáwọn àfẹ padà lọ káwọn ọmọ kó lọ́dọ̀ wọn òpònú lélẹyìí àtàlágbọ yẹsì ọmọ tọ́lọ́run bá pa fún rẹ̀ bóyá gbà láyé sàn àbí nǹkan kan kọ lù ú ni ìdẹ̀ ṣe pé ọmọ rẹ ọmọ èèyàn onítọ́jú ẹ̀ kódà kí èèyàn sì máa róye pé kinní yìí kò súnmọ́ kọ́gbọ́ á máa tọ́jú ẹ̀ náà náà ọmọ ya wọ́n wà ní Malaysia báyìí ni wọ́n ní tẹ́lẹ̀ ọmọ ọlọ́rin ni bọ́mọ ọ̀kan ṣe ní àìsàn kan nìyẹn bá a di pé wọ́n ń gbọ́ ọmọ ọmọ tíntín nípa wọ́n yá lójú ọdún kàbí nǹkan lọ wọ́n gbé lọ sí India ọ̀rẹ́ kó ti rẹ̀rù mílíọ̀nù tí wọ́n ń dá ọkọ̀ ó ga gan mo wá sọ pé mo kọ́ rí sọ pé ah tó yọ wá sí wá kọ́ bẹ́ẹ̀ náà lè fi kọ́ wa pé àníwò nínú ẹ̀ á máa gbìyànjú àwọn bàbá wa ọmọ náà ti padà jáde láyé. bóyá èyí tó rí bẹ́ẹ̀ tó gbóògùn ni tó gba òògùn díẹ̀ tó kówó lọ fẹ́mi tún nù wá àbí ìtọ́jú pé kò tiẹ̀ gba nǹkan kan tó fi lọ tọ́lọ́run mú wá ládánwò bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kì í ti pé yẹn nìyẹn máa máa pa fún rẹ̀ yàn ẹni tọ́lọ́run bá pọ̀ ọmọ ẹ̀ bẹ́ẹ̀ tó tó bíi mẹ́ta èèyàn nípa o èèyàn sì ní bẹ́ẹ̀ lọ́hùn pé tọ́ bá ṣe pé ọ̀kan ló kú kéèyàn lọ́gbọ́n lọ́hùn jẹ́ méjì òkú sí Ah, ìwọ ní òsè bẹ́ẹ̀ lọ́hùn kí wọ́n náà kú ẹ̀mí ẹ̀rí kéèyàn gan máa ṣàdúrà ọlọ́run jẹ́ ikú gan àdó ọlọ́run bá já kú làwọn èèyàn máa ń ṣe gbogbo orin kéèyàn sì máa kú èèyàn máa ń ṣe púpọ̀ jù ni àdẹ̀sí lè rí àdìsí tọ́lọ pé ká ẹ̀mí gbogbo ń bẹ hà ah, nígbà tá a fẹ́ kú ló jẹ́ ó ti gbajúmọ̀ lọ́dọ̀ wa gan ni. àdìsí ká sọ pé kọ́lọ́run já pẹ́ lórí ìtẹ̀lé tọ́lọ́run ní bẹ̀ gbọ́ ọlọ́run sákẹ̀ jẹ́ mi ogún tó yẹ pé ogún lẹ́mìí lásán tí wọ́n ti sàdúrà fún yẹn ni ìmọ̀ ká pẹ́ lórí ẹ̀sìn ìyẹn làdìsí ẹ̀ wà yìí pé ẹni tí wọ́n bá wà láyé nù wa ọlọ́run jẹ́ oṣù kí ni o ó wà láyé lórí ẹ̀sìn ìyẹn ló wà ẹni tó bá dẹ̀ panu wa kó kú sórí ìgbàgbọ́ ìyẹn ló wà ẹ mọ̀ pàtó àyẹ́dẹ̀sì tó wà tá a tún máa máa ṣe nígbà tá a bá ń kírun sókù la níbi kábàárà tó kẹ́yìn ìmọ̀ pé èèyàn kẹ́ sàdédé bá tọrọ ẹ̀mí gúgùn mọ̀ jábà jù lásán ìjọ ọlọ́run kò sọ súnlẹ̀ kẹ́ náà ọba súnlẹ̀ mu ẹ̀mí lè gùn tí àwa gùn bó o. ọlọ́run jẹ́ lórí ìgbàgbọ́ ọlọ́run jẹ́ àmà lórí ìgbàgbọ́ nígbà a torí torí wọ́n mú ọ̀rọ̀ àwọn èèyàn mẹ́ta kan wá àwọn méjì yáwọ́ ọkú ìkan ọ̀yáwọ́ ọkú wọ́n á padà rí lójú rẹ̀ yí pé ẹni tí ò yáwọ́ ọkú yẹn ni kò rẹ̀ ga jù because lẹ́yìn àwọn méjì yẹn àìníyà àwọn mistake kan tó ń fi correct pẹ̀lẹ́mi rẹ̀ tó kú láti máa sọ pé ọlọ́run jẹ́ apẹ́ lórí ìgbàgbọ́ ó sì jẹ́ atẹ́ sórí ìgbàgbọ́ ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ogun lásán ní ìlérò pọ̀tọ̀ súnmẹ́ àwọn àfáà wà ń kalẹ̀ yàrá ibò ẹ̀mí rẹ̀ ogun tó ti gbajúmọ̀ lọ́dọ̀ tiwa ká ogun lẹ́mi ọ̀ dàgbà kọ́ má jàgbà jàkújà jàkújàkú ni. Sọ̀rọ̀ ọlọ́run jẹ́ apẹ́ lórí ẹ̀sìn ọlọ́run jẹ́ àlè máa bẹ lórí ẹ̀sìn ọlọ́run ọgbà dábàá máa wà láyé. Tó nípa bẹ́ẹ̀ tí ní ọ̀pá ti ra ènìyàn lára tẹ̀hílẹ̀ tafọ́sàmù wọ́n ní wẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọba àlékè ọlá sọ wípé wà ìmínkùn illa wariduha ọ̀sẹ́ nìkan nù yín tí ò ní kọjá ní afárá àṣẹ̀ráàtì. kẹ́kọ̀ọ́ wípé afárá àṣẹ̀ráàtì yẹn ṣèrọ́tún jí sí ròhómọ́dà alànẹ́rì lẹ́mọ̀nì anna afárá ni. tó ṣe pé okùn rẹ̀ báyìí wọ́n ti nà ẹ́ orí náà ni wọ́n wá tẹ́ okùn yẹn sí lẹ́mọ̀nì anna ẹni tó bá gbèrò ẹ̀ láti kọjá. wọ́n wà nù hadithi wípé afárá tí wọ́n tẹ̀ yẹn ó ti rìn jẹnu dà lọ níbi tá a máa fi ń gé nǹkan lára dà lọ ó sì wẹ́ ju gàgà àrùn lọ ẹlòmíà kọjá bí afẹ́fẹ́ ẹlòmíà kọjá bí kọ́gẹ́sìn kọjá ẹlòmíà ọ̀rọ̀ akóró kọjá ẹlòmíà ń lọ báyìí àwọn kàlàlẹ́ àwọn ẹ̀mú tọ́wọ́ àmì bẹ́ẹ̀ báyìí àwọn náà wọ́n máa fà á sínú náà nínú ìjà nẹ́mọ̀ ìsàlẹ̀ iná ni. tẹ́wọ́ mọ̀ kéèyàn kọjá lórí nẹ́mọ̀ ọmọ kẹ́hìn ooru yẹn máa bù díẹ̀ díẹ̀ kódò lè má ju ọjọ́ kẹfẹ́ díẹ̀ lọ. fetí náà bá tẹ ẹ̀rọ ń tọ̀hún lára bóyá bí irú bẹ́ẹ̀ yẹn yàtẹ́fẹ́ bíi kó ooru díẹ̀ kẹ́ mu wọ́n ní tùmọ̀ ẹ̀là tẹ̀sílẹ̀ takọ́sàm nìyẹn hadith yìí inna awlad al-muslimin fil janna mas'ala nìyẹn. àwọn ọmọ mùsùlùmí inú àlùjánnà ni wọ́n wà o àti pé mùsùlùmí tí ọmọ bá kú fún tó dẹ̀ sí lágbèyè lẹ́ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú sábà bí àwọn ọmọ yẹn máa wà àlùjánnà kátẹ ló sì rìn lẹ́nu hadith bí àwọn ọmọ kẹfìrí náà kọ àwọn náà máa jẹ kádàm wọn á jọ ọmọ ọ̀dọ̀ lálùjẹnà oríṣiríṣi ẹgbà wa lọ wá lórí àlámọ̀rí yìí. tó ní abẹ́ hadithi yẹn hadithi míì tó tún kùn lábẹ́ rẹ̀ wọn ni wọn ni hadathani Umar bin Hafs bin Ghiyas. حدثنا عمر بن حفص بن غياث قال حدثنا أبي عن طلق بن عاوية عن أبي زرع عن أبي هريرة أن أن امرأة أتت النبي صلى الله عليه وسلم بصبي فقالت ادع له فرجفا ثلاثا فقال احتضرت بحذار شديد من الناس آه عمر بن حفص بن غياث ó sọ fún wa yìí pé bàbá mi wí fún mi pàwọ́ látọ̀dọ̀ tọ́lẹ̀ ìdènà àwíyá àní àbí zura látọ̀dọ̀ bàbá zura látọ̀dọ̀ àbí ìfúnwẹ́ ọ̀rọ̀ jẹ̀lá ọ̀tàlá wọ́n ní arábìnrin kan bá sí ni ọlọ́ọ̀bà nẹ́bí ọgbọ́n ọmọ kékeré kan dání. agbọmọ yẹn dání lọ bá àwa ni ó di ọ̀rọ̀ lẹ́hu mo fẹ́ kọ́ bá ń ṣàdúrà fọmọ yìí. ọkọ̀ dìda fáńtò sàràtà ọmọ mẹ́ta <clears throat> ọ̀hún ni mo ti bò mọ́lẹ̀ báyìí. ó ti dọ́wọ́ mẹ́ta tí mo bò mọ́lẹ̀. òjijì ọlọ́run ní níwọ̀ náà wọ́n níbẹ̀ ni. àwọn sọ̀sálàwà ni ọ̀dà àtọ́rọ̀ rẹ bá wá rí bẹ́ẹ̀ o ihtazor sí bihidorin shadidin minannar. ajásípò ti wà nínú ọgbà kan ó ti wà nínú ọgbà ọgbà kan alhidor bimana alahid ó ti wà nínú ọgbà kan tó yẹ pé ọgbà náà le koko tí náà ò lè wọ̀ wọn á lálàyé ohun táwọn sọ sálà ń sọ fún ni pé ah ó ti wà àlùjẹ́nà ń tiẹ̀ nìyẹn ó ti dẹ́nu àlùjẹ́nà nìyẹn ó ti wà nù ọgbà kan ìdọ́rin ọgbà tó ti yí pé ṣẹ̀dídìn ó le koko mínẹ́ẹ̀ẹ́sì débi pé ní ó lè wọ́ wọ́n ti wà àlùjẹ́nà ń tiẹ̀ nìyẹn wọn dábàá wo hadith yìí a máa rí bẹ́ẹ̀ bisharatun bil jannati lil mar'a ìfúnnirò dùnú pé obìnrin yẹn ń pẹ́ ní àlùjànnà ni nítorí kíni o nítorí pé ó ti sàfẹ́kùn ọmọ mẹ́ta ó dẹ̀ ṣe sùúrù lẹ́ni tó lágbìí ilé ẹ̀kọ́ ọlọ́run ni ló pa wọ́n ó dẹ̀ nídìí ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ìpè tó ọlọ́run kan sàmì lẹ́ ló fi wàá nú àdúrà tí wọ́n máa ń ṣe fúnkù ọmọdé. wọ́n ṣàdúrà yìí pé kọ́lọ́run kan sàn kíni ọsàn yá àti bàbá rẹ̀ Allahumma ij'al liwalidayhi faratan wa sukhran wa salafan. ìpè kọ́lọ́ ń kó ṣe ní aṣáájú àbí ìṣẹ̀lẹ̀ àdéébá fáwọn bí rẹ̀ méjèèjì. pẹ̀pẹ́ ní ìyàrá lọ́ba onú nǹkan tí yẹn ó ṣe ládùn àwọn ẹgbẹ́ azamallahu ajrak ọlọ́run ọjà ẹ̀sìn rẹ̀ ó tóbi. mo dàgbà lórí náà ní fásitì jẹ́nà àwọn míì láyé lóde lónìí tó wá fi kọ́ láwọn ní ń pa ọmọ wọn wọ́n lè yàn ní ń pa wọ́n lè lájẹ ń bẹ́ ńlé wọ́n lè lóso ń bẹ́ ńlé ilé tí wọ́n sì wí yàn àwọn míì ń bímọ wọn yè dánìkankan òkú ń bẹ̀. àwa Yorùbá ẹjẹ́ àtúntàgbọ́ wa ṣe kí kálukú wa náà ká sì sọ́ra àwọn onísọkúsọ ọ̀rọ̀ àwa ìnífẹ̀ ìnígbà níbi ìbílódé yìí ọlọ́run ló sì déyìn rẹ̀ bó ṣe fẹ́ dá wọn bá lọ léyìn òkè. Okay ìbínú sì lé ní o òjò bẹ́ẹ̀ náà lọ ìbínú yìí náà ni ẹlòmíì ò gbé kékọ pẹ̀lú bínú wọn ni a ìjà fọ́ọ̀rẹ́ o ọmọ ara tí wọ́n ti náwó nígbà abẹ́ tó wá lóhùn ọgbà ìbí náà lọ jáde láyé ńjọ́ kejì lẹ́ni tí ń bá jà jáde láyé yìí kí lẹ mọ̀ ẹnìkan ò ṣeé fojú di o wọn ló jẹ́ kí wọ́n ṣe tó mà sí ẹ ká sọ́ra ẹ̀wọ̀n pé sẹ́rí àfẹ́ ká sá fún wa má ṣe pé ká sọ̀sọ́kú sọ. So tí wọ́n bá ti làjà tètè gbọ àwọn Yorùbá máa sọ pé ẹni tọjọ ọgbọ́ ẹ̀ káàárọ̀ lọ́lọ́run má jà àbàjẹ́ yóò kó sùn kẹ́kẹ́ sọ́yẹ kí yẹn bá yẹn ìjà náà ni kọ́ má jẹ àárọ̀ lámọ́ kí yẹn ni ò tí ì dé gan kò nídìí ìjà àlà ń kórìíra ara ọba wa nìyẹn tí bá ń lọ ò ní lọ. tí ẹ bá lọ sẹ́ sáàrin ìgbà yẹn kọ́ ó ń pàdánù nìyẹn wàlẹ̀ yàtọ̀ bí lọ́ọ̀hìn mi torí bẹ́ẹ̀ ká sọ́ra inú tí fi ṣe sí wa ká sọ́ra tí wọ́n á fi máa ní ẹ sáwọ eyín rẹ̀ eyín òkè lọ́kọ́kọ́ kò sí ohun tí wọ́n ti ń jẹ́ kádàrá ju wí gbogbo nǹkan tó ṣe sí gbogbo gbìyànjú la ṣe ṣùgbọ́n àwọn sọ pé mo ti fẹ́ kó rí náà àkọọ́lẹ̀ kò nìyẹn ohun tó jẹ́ ń lọ síbi eléyẹn òní wà pálapàla kí ààrẹ ọwọ́ adékọ lákọọ́lẹ̀ rẹ lójú ọṣẹ ẹni ọjà lè tí wọ́n fẹ́ gọ́wọ́ ẹ̀ ọwọ́ ni kádàrá òun ni ẹ́n kádàrá rẹ ni kọ́wọ́ rẹ òní kó didi méjì mọ́ padà. ẹ̀ẹ́dẹ́jà ká máa mú ẹ̀rí kádàrá wá níbi ohun tá a bá sapá tí ọba mu mọ́ á lo ogunlogun kọgbọ́n àti wàhálà gbogbo ọgbọ́n tá a dá nǹkan ni padà já sí bá a ṣe lérò yẹn náà ni qadarallahu wa ma sha'a fa'al ọlọ́run ká dára nìyẹn ntọ́lọ́run bá dẹ̀ fẹ́ náà ló máa rí bẹ́ẹ̀ ni ìmáàmù Ṣàfi'í fi sọ pé òsẹ́lẹ̀mù ìní àròdálọ́ọ̀hù amọ̀rọ̀ sa'asiruku ma uridu lima yuridu. ọlọ́run bá ní báyìí lòun ṣe ń fẹ́ hmm, ìlú òjìwọ́ ju sẹ́lẹ̀ ìyẹn ti ẹ̀fẹ́ ọkọ̀ tẹ́lẹ̀ màá fi sílẹ̀ ìhun tí mò ń fẹ́ fún un tọ́lọ́run fẹ́ bó tiẹ̀ ló ṣe bẹ́ẹ̀ nǹkan. ẹni tí wọ́n ti bẹ̀ lánàá lájà lómi ṣe débẹ̀ lómi ìtọ́lágbá ju tiẹ̀ lọ nìyẹn ọ̀nà tó jẹun ó ṣe wá àti akọ fún ọ. a. wọn àṣìṣe rẹ̀ ń dòótọ́ tètèmí ilé náà na àlùsọ sálàmù sọ yìí pé ẹni tó bá lérò pé mùsíbà kan bá wọn àlìyẹ́sì kúrò mùsíbà tì ya ti mùsíbà tó kàn aneri. ànẹ́bí ẹ ò aneri ayé ànẹ́bí sallallahu alaihi wasallam anyị wọ́n dẹ̀ sọ wípé rúkẹ́ tó kà nẹ́bí o fẹ́ rú ẹ̀. wọ́n dẹ̀ sì wá nù hadithi yìí pé aṣẹ́dùnẹ́sì bẹ̀lẹ́ ẹ̀n ẹ̀lẹ́mbìyà. àwọn ẹni sádẹ́wò wọn máa lé koko jù ládẹ́wò tí wọ́n á lé koko ládẹ́wò téèyàn ó wà àti ìtú àwọn ànẹ́bí ọlọ́run. tọ́lá àwọn náà ni wọ́n wá jẹ́ kódùà. àbí wọn bá bara jẹ́ bóòlù àwọn ọmọlẹ́yìn ó ti ṣe sọmọlẹ amsal lẹ́yìn náà làwọn tó bá tún jọ wọn àtàwọn tó tún jọ wọn àtàwọn tó tún jọ wọn ànáwó ọba kan yẹn bí gbàgbọ́ ẹ bá ti mọ ẹni tí gbàgbọ́ ẹ bá kéré ọlọ́run á fi kékeré kàn ìwọ máa sọ pé ẹ̀hìn bí lágbájá nìyẹn lọ́mọ rẹ̀ òkú ṣé gbàgbọ́ tiẹ̀ ṣe déédéé tiẹ̀ àbí nílé rẹ̀ òjò náà lọ́kọ rẹ̀ ọ̀dànù ní kẹ́kẹ́ òṣèkí ṣèṣe dandan bí ọmọ òkú fún yẹn bí ọlọ́run ní nǹkan mí ìjọba fi mu báyẹn rẹ ó lè jẹ́ ìsàn ó lè jẹ́ bi ó lè jẹ́ payà ẹ̀wọ̀n kọ́ lọ́run sọ wọlé anábọ̀lù wa nìyẹn kò ń ìṣe ìmìnira kọ́ọ̀fì ọlọ́run máa mú ìpayà wá àfidàn yín wò wọlé jọ àti bí ọdún kí ni o wọlé wọn náà kò sí ìmìnira ẹ̀mí wá ìdínkù nù dúkìá àdáwò ni wọlé àǹfọ̀sì ìdínkù nù ẹ̀mí àdáwò ni. wọ́n sàmọ́rọ́ ti dínkù nú èso alérò pé ọkọ̀ òkèrè anáwó ni ọlọ́run wa ni wọ́n bá ṣeré sọ́ọ̀bìrì. àwọn ẹni tí wọ́n bá ní sùúrù bá ń fún wọn ní ròdùnú àyìn tó ti ní pé ìdá àsọ̀bá tó mú sí ibà tí wàhálà kan bá dé bá wọn ní ojú ọ̀tẹ̀ ni wọ́n jáde ni pé ibi àwa náà àwọn ẹni èké àtọ̀dọ̀ ẹlẹ́dàá àwọn ẹ̀dẹ̀sìn máa ma dọ́dọ̀ àwọn ènìyàn ẹni mọ̀ ẹ̀dẹ̀ ni wọ́n. tó ló fi já sí pé tọ́nà kan kejì yóò máa kàn yàn tó bá wáyé èèyàn ṣe sùúrù ni ẹni oníjẹ kan ṣe wáàsí akọ fún yẹn ṣe ní wá kí mọ́lẹ̀ wọ́n ní kọ́dà ò lè já sí pé wèrè kan ní ọkọ̀ jábẹ̀ẹ́ tó ọ̀kan ní jẹ́ bẹ́ẹ̀ yìí àwọn àfọwọ́ àti náà sọ pé ah, àwọn tó ju kú lọ ń bẹ̀. àkọọ́lẹ̀ òun ni pé adọ́gbọ́ndọ́gbọ́n bẹ́ẹ̀ mú hmm? dàbẹ́ kọ́ ṣẹlẹ̀ yẹn náà lọ ṣẹlẹ̀. òkèdè kádàrà ká má bà bùmọ̀ ìbà bùmọ̀ yẹn bí yẹn bá kú lórí ibẹ̀ yẹn ò ní bọ́lọ́run dáadáa. ẹnìkan lọ pa owó lọ́dọ̀ wa ìyẹn dání ọ̀tẹ́ǹdì ni bí yẹn bá kú ìbéèrè kódà ẹni ẹlòmíì lè máa bẹ̀rẹ̀ pé tó sì kì ní à ebi wọn ló ti kú tọ́ba sì kì ní ṣé o lè lọ fún ní jẹ́sìn báyìí padà ọdún lọ fún lábẹ́rẹ́ tó kí ni wàá ní àǹfààní tá a fẹ́ mú bí sósìkì ni ìdí máa ń pa ikú máa ń pa ẹ̀wọ́ dẹ̀ pa. àìníyẹ ẹni tó ṣe é gbọ́ ní kámi ṣẹ̀fẹ́ mi. ọ̀kan mi ń sọ hihi mọ́tà mi ń gẹ́rì ẹ̀ latin ọ̀kan mi ń sẹ́kì mi àṣà hìnà mi nà dàhárì mélòó mélòó ẹ̀ ń tá máa sọ pé alálàáfíà yìí ó dẹ̀ sì kú gẹ́gẹ́ ọ̀sẹ̀ wọ́n ṣàyẹ̀wò rẹ̀ wọ́n lọ́wọ́ òkè àìsí níyà bírùn ẹ́ àṣà ó tún wá ló sẹ̀mí kódà ọba kan ọba dé lẹ́yìn ogún rẹ pé. ah ọlọ́run bá ní kẹ́ bàbá yà á ti kú wọ́n wà ọwọ́ àbíkínra bàbá sí kíní sí kíní kan dá láàmú ní àwọn ọdún mẹ́mẹ́ mẹ́mẹ́ tó ń torí bẹ́ẹ̀ èèyàn ní sùúrù ni o àdáwò tí ó jù wa lọ ọlọ́run kò ṣe ní fúfúyẹ́ o gbàdánwò tí ó bàbá wa ọlọ́run dákun fi sùúrù kẹ́ wa òsìjọ fúyẹ́ láti sọ pé ká máa ṣàdúà gbogbo ìgbà ni wọ́n máa ń sọ fún wa àdì tíra mọ́ àdì ní àkájì mọ́ ṣùgbọ́n pípọ̀ náà ọmọ ọ̀yá alẹ́ nu àdúà alẹ́ ẹlòmíì tó bá kírun báyìí bíi pé kankan yín ta nídìí ni ahọ́ ni mi ò á mọ ohun tó gbọ́ bí ìgbọ̀n rẹ tó wá ti wá dá sí àsokòtò tó fà sókè yẹn náà gbogbo ẹ ti parí ti parí lẹ́sà oníkàtà àjọ ọ̀kùnkùn rẹ̀ ní kùkọ́ nínú màmọ́ náà àfẹ́jọ́ bá parọ́ fún wa bá a ti pọ̀ ní kálẹ̀ yìí nìyí wọ́n bá yẹ kí wọ́n gbéwé àwọn ẹlẹ́gbẹ́ fún wa pé ọwá máàkì ẹ̀mọ́ jẹ́rìí wọn náà ẹ̀rọ ọba ò ní máàkì ẹ̀ ní kì í àmúlẹ̀ ìlìkẹ́yìn arákùnrin tó sì máa lérí lé ka ní ọmọ afọ́nu káàkiri. ìyẹn lóògùn ìwọ́tọ̀ wá bí ìgùtọ̀ ọlọ́lọ́hún kan ó lóògùn tí ó dẹ̀ da lójú dáadáa ọ̀rẹ́ nìkan wọ́n jà sówó owó sàárà òkú tí wọ́n máa ń lọ nì wọ́n máa ní àwọn múnú owó mi mú bẹ́ẹ̀ sọ́ra rẹ o ìrìn <laughs> èmi ah, <laughs> pa àwọn àdúgbò màlẹ wọn fi láti ṣàyẹ̀wò sọdẹ kọrin sí dáadáa wà lélẹ̀. wọn làwọn ọjẹ mọmù àwọn ń jẹ pẹ̀lú ògùn ni èsè pẹ̀lú mọ pẹ̀lú ògùn àwọn ń jó wà sí pẹ̀lú ògùn ni àwọn ń sàfà pẹ̀lú ògùn ni lórí èlò bẹ̀bá tó wó náà o lè má di ju mú márùn lọ ọkàn ti sọ fún mi pé ah wo sọ́ra rẹ o mo mú náwó yìí mọ́mọ́ ẹ̀ ṣàtúnṣe kínní yìí o ọ̀dà abísí ń lọ yìí mi ò mọ̀ bí wọ́n pín oògùn yẹn fún yín ní àmọ́. torí kọ́kọ́ lérò wípé nígbà bàbá ti lọ àbí èèyàn kan pé bí èèyàn kan ní ọkàn mọ̀ ọdún mọ́kàn wà ń yà mí lẹ́nu pé bí kó èèyàn lọ́mọ nínú ilé yẹn ọ̀rọ̀ àti sọ́ọ̀dì fáàdì. kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olórí sí bàbá mi lọ́dọ̀ bàbá mi ṣáájú ọ̀sùn lóun náà padà lọ lẹ́jọ́ mẹ́ta yìí ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ náà. a máa ń dájọ́ ọjọ́ jímọ̀ àwọn bàbá wa máa ń dájọ́ mo ti gbọ́ díẹ̀ lórí mo tètè ṣe làákàyè ṣùgbọ́n mo kéré. àjọ àdákó wa ni wọn á ní lágbájá báyìí lọ́kàn ọ ni à bẹ́ẹ̀ bá bínú ẹ bínú wọn lágbájá lọ́kàn ọlẹ̀ ní kò mú o nǹkan mi o nílé ní náà ni o bọ̀dẹ́ dákun ẹ̀sùn ṣe ibi tí kìíní ní ìbáwọ̀ ẹja lọ rí mọ́lẹ̀ ká kó dànù èsì òun lẹ́yìn máa fi ń ṣe fáàrí lélẹ́ yẹn. nǹkan mi ọ̀sẹ̀ lẹ̀ bàbá mi wọn á retí òun náà òun náà ti padà kú lẹ́nujọ́ mẹ́ta yìí ń jó kú mo ní sẹ́kọ̀ òun náà lè kú. àwọn ènìyàn wá ń sọ fún pé ọmọ kò wíbẹ̀ ńjọ́ kẹfà yìí náà táwọn lù sí lágbájá ìní dákọ̀ ẹ̀. má tún já sàfẹ́pọ̀ eléyìí náà mọ́ o. ẹ̀wọ̀n pé gbogbo ọjọ́ nígbàgbọ́ sí pé tọ́ba sá yóò rí bẹ́ẹ̀. ọmọ mo ti lọ àwọn eléyìí ní lóògùn ọ bí mo di lọ nìyẹn wàá lọ́lọ́hùn bó ló ti lọ́lọ́hùn má gẹ̀ kọ̀ mọ́ bí mo rẹ̀ yẹn àbá má gẹ̀ kọ̀ mọ́ kò sí ohun téèyàn lè fi fi wòlé ọlọ́hùn tóun tọ́lọ́hùn ṣe lọ́rìn ẹ̀yẹn téèyàn mú lọ́kùnkúndùn nínú sọlá má gẹ̀ kọ̀ mọ́ tó kí ni ìyàtọ̀ tiẹ̀ pẹ̀lẹ́ ni tí kò dárùn mọ̀ sí nípa kábàrún lásìkò kò yé mi o tó fi ajá pé gbogbo oorun tẹ tí wọ́n bàbá báyìí déédéé ìgbà tí wọ́n ti parí lọ́yà ẹgbẹ́ kan ọmọ ọ̀sẹ̀ èdè pé wọn ò kí sásìkò. nígbà tí o ti sóògùn mọ́ yẹn ọkọ̀ọ̀kọ́ lọ dẹni ọlọ́run pẹ̀lú ọ̀rẹ́ yẹn ọlọ́run kọ́kọ́ lọ sọ ọ̀nà ìdíyẹn gbà di wòlíì nìyẹn. lẹ́yìn náà ni àwọn nẹ̀wáfìl lẹ́yìn irun àwẹ̀ ọ̀rẹ́ àti nẹ́fílà ọwọ́ amúkùránì lọ́kùnkúndùn èèyàn gbọ́dọ̀ bá kùránì rẹ̀ kí dára owó kò lórí ẹ gbogbo ẹnu ní nzọ. wọ́n máa ń ṣe bá àti ìdògùn ní wàláyà àti ìdánù a ní kọ̀ọ̀ wàláyà àdánù àdásínú dọ̀gba alihamdulilah láwọn èyí tá a ṣe wàhálà gbà àti èyí tí wọ́n bù wá kò ṣùgbọ́n ní kùrọ̀hán wọn náà wà lọ mú wíríd àti àlùkùrọ̀hán wọn lọ mú lọ́kùnkún nù àfà nítorí pé wà nù hadith yìí pé àdùáhù yẹn fàáhù lèmọ̀ nẹ́zẹ̀lì ihun tó ti ṣẹlẹ̀ àdúrà máa wúlò fún wọn mímọ́ ṣàyẹ̀ǹsẹ̀lẹ̀ àti ihun tó ti pé yóò ṣàṣẹlẹ̀ náà akọ́ ní tàlẹ́ mu tàlẹ́ ó ní kájọ hmm, wo bá já sí pé dandan ètò ti tò látọ̀dọ̀ ọlọ́run pé yóò wáyé tí wọn náà bá sì kú dùn máa bẹ lọ́hùn. sádẹ́wò yẹn bá wáyé ọlọ́run fi sùúrù kí ọ yóò tún wá sádẹ́wò yẹn kúkú yẹ kò ní pọ̀ jù. òun lèyí táwọn Yorùbá máa ń sọ wípé ikú tí ọba pani tó bá sí ní fìlà kádégin kádúpẹ́ lọ́gọ̀. mọ̀rẹ́tì kan aláwọ̀ àfọwọ́ ìṣẹ̀lá ńlá kan tó lágbára ṣẹlẹ̀ mo lù ṣàbúrò ọ̀tẹ̀lẹ̀ mi lẹ́nu. bí ronú yẹn ní ìmọ̀ wọ́n wà lẹ́kọ̀ọ́. kí wọ́n tó tún bí ẹni ọba dá ìdí òró ní mùsùlùmí mọ̀ kí wọ́n tó tún ṣe tí kìíní kò tó míró tí máa wà ń báyìí tó yẹ pé ó dá mi lójú pọ̀ ga tó ilé wa yìí délẹ̀ ibi tí ń lọ báyà ronú yẹn ń bẹ lára mi láàdìrí bọ́kọ̀ ya ṣe ṣe kí n bọ́ ṣe gbé mi jù sínú rẹ̀ nìyẹn ọkọ̀ yẹn dẹ̀ ti tẹ̀lé ọmọ ajáde mọ́gbọ́n lánàá gba ọmọ ajáde mọ wá rí àwọn èèyàn kan tí wọ́n ti dó sẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ yẹn ọ olórí ibú ni ó ti pa ó ti pa ó ti pa ẹnìyẹn ó ti pa ẹ ká lọ yọ nínú ẹgbẹ̀tẹ̀ yẹn ó ti pẹ́ nìyẹn ó ti gbé jù sínú kínní máa wà ń bẹ̀ báyìí. báwọn ọ̀rá ní àwọn wọn wọn sọ ọ títí fáá ní àwọn fẹ́ wọnú mi mo lè mí sí kíní gbani ẹ̀yin àfa yóò ṣe lásán o kíní kan rẹ̀. irọ́ ni wọ́n máa ń pa àwọn àfa yìí wọ́n ń dẹ̀ nǹkan wo irọ́ ni ẹ̀yin àfa eléyìí kíní kan igbá kan rẹ̀ irú àwọn ìṣẹ̀lẹ̀ bí wọ́n máa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa tọ́ba kú dùn àdúrà tí ò ní yé òun náà pé áá ah, ah, bóun mo ti dọ́gbọ́n eléyìí ibùn nǹkan kó ṣe pé yẹn kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ọkọ̀ ọ̀gbá èèyàn kéèyàn tó jáde ń bẹ́ẹ̀ mi ẹ sámọ̀ bómi ní ṣe máa ń rí adúdú yóò kí bẹ́ẹ̀ yóò máa wá rún ní oorun tó burú jáì. torí bẹ́ẹ̀ ẹ̀yà lọ ni ọlọ́run ọmọ rẹ̀ yẹn lọ́kùnkúndùn àdáwò ní sálẹ̀ má wá o lè máa wá nu dúkìá ó lè wá ná ọmọ wọn dàbí dáadáa bá ń ṣẹlẹ̀ sí àdánwò ní ọlọ́dọ̀kọ̀ ọ̀nà bulókùn bí sharri wal khairi fitna wa ilayna turja'un a máa dán yín wò pẹ̀lú láburú àti rere a kàn fi ń ṣàyẹ̀wò lásán ọ̀dọ̀ alẹ́ sẹ̀rí tí bá ń dùn yẹ́rù òtún máa bọ̀ ọ̀tọ̀ ládẹ́wò ni àgbájúlẹ̀ ni ọlọ́run bá tẹ̀ kó dúkìá fún ọbẹ̀ owó sì lòdì tó pè fáwọn ẹni tó nídìí ẹ̀ minel masaki torí dúkìá tí wọn ní ń bẹ lọ́hùn kó fún ọ pé wọ́n máa bá wa ha distributor ni ẹ. bóyá mọ̀ rírì ni mọ́ ọlọ́run dẹ̀ fi dín ọ̀wọ́ ni tí wàá lò tó fi máa ń wíyàn bóyá kò lò ọ̀kan náà àwọn ẹni ìṣáájú ọ̀rọ̀ yìí ti ń gún àbí. wọ́n ní ẹnìkan ní ìdí àti sáǹtẹ̀. ọwọ́ abẹ nìyẹn bí àbùkátà ni ìyẹn wá jọ fẹ́ dúpẹ́ fún ni hàn má ó yí àwà dájúdájú pípé anẹlẹlẹ jẹ́rì zakẹ́tẹ̀ ìyìn náà ní zakẹ́tẹ̀ kẹ́mẹ́ lèlìmẹ́lì zakẹ́ gẹ́gẹ́ bí dúkìá náà ṣe ní tó wà nípò agbára pé ráìsì jákujàku nìkan nǹkan yẹn ó fi dáa. kó lò torí fitness ipò yẹn lè padà kó lọ́wọ́ rẹ̀ talọ́jọ́ lọ sáájú níjòkó yìí kò sí ń kalẹ̀ àbí kò sẹ́ni kankan kalẹ̀ lánàá ọ̀rẹ́ mi kan bẹ ọba ní lágúnrege àti mọ́ra ti pẹ́ ìlérò pé mo ti bí àkọ́bí nìyẹn mo wá wò yìí pé mo kọjá sákí lánàá.

ọkàn wa dùn mí mo ti rí nísìnyí lè rí ka mọ́. láwọn ò rí nǹkan kan mọ́ báyìí. yẹn náà lọ́yẹ̀ kéèyàn rántí. mo jẹ́ tí wọ́n sọ fẹ́ nìkan fáyé fèyí tí wọ́n bá há ẹnìkan ní àfèyí tí wọ́n bá há sórí. nígbà mo wá wí bẹ́ẹ̀ tó bá wọ́n lọ jẹ́ lọ́sẹ̀ nkùtù wá tí wọ́n bá já sí ìgbà wa ń kọ́. yọ̀ọ́ máa fọ́ra. àbá nígbà táwọn ológun ti sọ pé àwọn ológun ìyẹn lọ́lọ́run ìyẹn bá lọ́lọ́run pẹ̀lú ọ̀ràn yẹn pẹ̀lú nẹ́fílà pẹ̀lú dọ̀hà bádẹ́wọ̀ ọba tiẹ̀ já sí pé yóò wà yóò fi yẹ tọ́ba tó wá ṣẹlẹ̀ náà ọlọ́run àfi sùúrù kẹyẹ níbo la ti lọ òun náà ni ọ̀rọ̀ arábìnrin yẹn tó ní ọmọ mẹ́ta ló kú fóun àti sàkàrà wa sọ pé ẹ̀ tàzá orí sí ó ti wà nù ọgbà nìyẹn kódà ọgbà àlùjẹ́nìlẹ̀ tó wà yìí ó lè kókó iná ò lè ráyè wọnú ẹ̀ lábẹ́ báàbù yẹn hadithi ọgọ́rùn kan àti márùnlélógójì mi wọ́n ní hadathana ayyash. hadathana ayyash qal hadathana abdul ala qal hadathana sa'id al-juwayri al-khalid al-khalid al-abbasi qal mata. ابن لي ابن لي فوجدت عليه وجدا شديدا فقلت يا أبا هريرة ما سمعت من النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم شيئا تسقي به أنفسنا عن موتانا قال سمعت من النبي صلى الله عليه وسلم يقول سراهكم دعاميص لجنة دعاميص لجنة ẹ wo hadith yìí lábẹ́ ẹni tọ́mọ rẹ̀ bá kú tó bá wá bẹ́ẹ̀ tètè pé yẹn pa o. wọ́n ní àyà ti sọ fún wa yìí pé Abdul A'la kágbìyànjú káwọn náà tó kọ yìí. wọ́n tọ́ wá mọ ọkùnrin sọ ní Abdul A'la nínú àwọn orúkọ táwọn èèyàn máa ń ṣe tàwárò ọ̀rọ̀ kó ń bẹ ọ̀kan náà ni. wọ́n ní Abdul A'la wọ́n sọ fún wa yìí pé Sa'idu al-Jurayri ìyẹn náà sọ pọ́rọ̀ ìwà látọ̀dọ̀ Khalid al-Abisi ó ní ọmọ kan máa kú fún mi ọmọkùnrin ni ó ní fọwọ́ yẹn tó aléhi wajidan shadidan mo wá rí ẹ̀dùn ọkàn tó lágbára nípa rẹ̀ ó dùn mí pọ̀ ó ní mo wá sọ pé ya Aba Hurayra mo pèrè àbí Hurayra ma sami'ta mina an-nabiyyi shay'an tó gbọ́ nǹkan kan lọ́dọ̀ ànábì ni tó yẹ pé nǹkan yẹn túsàkì bìí ànfúsànà àmàwùtánà tó yẹ pé wàá fi tutù ẹ̀mí wa ẹ̀mí wo fi dùn tínú wo fi dùn nípa òkú tó kú fún wa yẹn àfọwọ́ àbúrò rẹ̀ àni tó bá ṣe pé agbọ́ nípa àdàbí mo gbọ́ o táwọn nẹ́bí sọ báyìí pé sìgọ́rùkùn àwọn ọmọ kékeré yín tó bá jáde láyé dàmí sùlẹ̀ jẹ̀nà ẹyẹ tíntìn ẹyẹ kéékèèké ni wọ́n lálùjẹ́ náà o wọn la sì tún lè pè ní ẹja kéékèèké duwaybatun fil ma ẹja kéékèèké nínú àlùjẹ́nà ni wọ́n jẹ́ o sọ pé wọn ò ní kó ń bẹ̀ rárá ẹ̀rí èèyàn nípa o ṣùgbọ́n tọ́lọ́run bá ní kọ́ wáyé bẹ́ẹ̀ àwọn nǹkan tá a lè fi ṣe wáàsí nìyí àtàwọn nǹkan tí yẹn náà lè máa rántí téèyàn fi ṣàfọ́lọ̀ lórí nǹkan tọ́lọ́run wá béèyàn ti ẹ̀gbà tẹ́lẹ̀ kí lèèyàn fẹ́ ṣe nínú àgbáyé hadith yìí òun ni pé àwọn ọmọ mùsùlùmí wọ́n wà lùjẹ́nà wọ́n yẹ tàjà wàlú nàfi ha wọ́n máa wá lọ wọ́n máa bọ̀ mbẹ́ wọ́n máa gba àwọn inú rẹ̀ káàkiri ẹ̀rí wọn ò ní kọ̀ fún ọ pé wọ́n bá dá àyè kankan àwọn kékeré tí wọ́n bá kú tí wọ́n jẹ́ ọmọ mùsùlùmí lábẹ́ ojú ọ̀nà ọgọ́rin tá a wáyé wọ́n ní hadathana Ayyash náà. hadathana Ayyash. قال حدثنا عبد العالى قال حدثنا محمد بن إسحاق قال حدثني محمد بن إبراهيم بن الحارث عن محمود بن لبيب عن جابر بن عبد الله قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من مات له ثلاثة من الولد فاحتسبهم دخل الجنة قلنا يا رسول الله واثنان قال واثنان قلت لجابر والله والله أرى أرى لو كنت واحد وواحد لقال قال وأنا أظنه والله. أنا حدثني عياش عياش صفن وايتي عبد الأعلى هنا بقى صرايتي محمد بن إسحاق oni muhammad ibn ibrahim ibn al-harith sọ fún mi gbọ́ wá látọ̀dọ̀ mahmud ibn labid látọ̀dọ̀ afa jabir abdullahi radiyallahu ta'ala anhuma oni mo gbọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa tọ́sọ yìí pé alẹ́ ni tó bá kú fún tọ́bẹ̀ kú fún sàlẹ́sà tún mí nàlẹ́ wàlẹ́ ọmọ mẹ́ta fàtẹ́sẹ̀bẹ̀ hùn kò bú mọ́ bá kó bú má wò ọgbà pọ́lọ́run ló mú wá ó sì rẹ̀ kẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run dákàlà lè jẹ́nà yọ wà lùjẹ́nà o. wọ́n la wá sọ pé èrè òjíṣẹ́ ọlọ́run wá sinẹ́ẹ̀nì tó bá jẹ́ ọmọ méjì ló kú fún yẹn ńkọ́ wọ́n la sọ̀sọ̀ pé bọ́jọ́ ọmọ méjì náà ló kú fún yẹn kéèyàn bú mọ́gbá tí ó bú má wò tó dẹ̀ sí nírẹ̀ kan ẹ̀ ládàá lọ́dọ̀ ọlọ́run á wà lójánà ó ní wọn wá sọ fún àfáà Jábìrù pé wàláhì èmi rí sí tọ́ bá ti pẹ́ lè sọ pé tọ́ bá jọ mọ̀ kan ló kú fún yẹn kọ́ làkọ́ọ̀là ànábì ọba sọ̀rọ̀ yẹn pé ìyẹn náà ń sọ yọ wà lójánà wọn á ní àzúnnù wàláhì mi lérò bẹ́ẹ̀ pé yọ sọ pé yẹn náà wà lójánà. ẹ̀rí téèyàn bá ti nígbàgbọ́ mu'arradun lil-ikhtibar bi alwanin min al-bala tó o bá ti nígbàgbọ́ ọlọ́run máa yẹ gbàgbé yẹn wò ọlọ́run ní alif lam mim ahasiba an-nasu ha an yutraku an yaqulu amanna wa hum la ọlọ́run lọ́mọ ọdọ́ gbà lérò pẹ̀lú arab mẹ́tẹ̀ẹ̀ta àhásìgbà nẹ́ẹ̀sì táwọn yẹn ń rò bẹ́ẹ̀ ni ipa fa wọn lẹ wọ́n dẹ̀ sì máa sọ lẹ́nu wọn fáwọn nígbàgbọ́ wàhùn la yòkùtánù àdẹ̀ní dẹ́wọ̀n wọ́n ọlọ́run wọlé àkọ́dé fatánà lẹ́dínà mí ń pabilé yìí mi bá àwọn tó gba wájọ mi bá ti yẹ wọn wò wọlé ayé àìlámọ́ nàlọ́hó ẹ́ lẹ́dínà sọ́dàkú wọlé ayé àìlámọ́ nàlkáàzìbí ọlọ́run máa ma àwọn tó sòdodo sọ́dà fún fi iná nìyí tí òní jáde pé yóò dé lẹ́wọ́n ni àṣebá ah, ah, bá a láti pé yín wọn ò ní sẹ́ wí fún wọn lóòótọ́ ẹkún ọ̀bá rí o tọ́wọ́ ara afa tó sunkún nígbà yá mi kú tí wọ́n mú mi tì tí mo bẹ̀rẹ̀ sí sunkún àti ẹni tó yẹ pé ń rò màlà fún mi ń ṣe gbogbo ẹ̀ fún mi mo ti níyàwó gan-an kò jẹ́ mọ́dúnra gbogbo àni obìnrin ò tí ì pé méjì lọ́wọ́ mi. mo bá wà ń bí báyìí yọ máa sọ mi ni nbà di aago méjìlá òru kò ní sùn yọ máa wò mí ah, aláàjì ò ti sùn ni ti ṣe kinní kan ni èmi ní kò tó fi parí mo ti bọ́ sáré ro yìí mo ti sáré ṣe ṣàgídì yìí ìwà àfa sun wá màá sun dandan ni kó dùn mí náà mùmíní àti sẹ́rí onírìnrìn àdánwò àwọ̀káwọ̀ ni wọ́n máa wá tọmọ bá wá kú fún ọ̀dà akọ́gbà pọ́lọ́hún ló mú wá o àti bí àdánwò ní kájí ojú wa ọlọ́run máa fi ń rẹ ni o a gbọ́dọ̀ máa béèrè rẹ̀ o ṣùgbọ́n tó bá ti wá ọlọ́run fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ̀ ni hadith yẹn ń parí ẹ̀ lákọ̀ọ́kọ́ ike ẹni tí ó le ládánwó jù nínú àwọn èèyàn àwọn ànẹ́bí ọlọ́run lẹ́yìn náà làwọn tó dàbí irú wọn nígbàgbọ́ yẹn bá ṣe tó làdánwò máa máa bá sí wọ́n bá nígbàgbọ́ tó ga àdánwò rẹ̀ ọ̀ga wọ́n bá nígbàgbọ́ tó kéré àdánwò rẹ̀ máa kéré àdánwò yóò wá ní ẹ̀kọ́ nígbò ìparí ẹ̀ nìyẹn lára mùmí ni tí ó fi padà máa rìn lórílẹ̀ báyìí tí ò ní sẹ̀sẹ̀ kẹ̀kẹ́ lọ́rùn rẹ̀ a lè máa retí ẹ̀ ní ṣùgbọ́n tọ́lọ́run bá mú wá ìparẹ́ ẹ̀ṣẹ̀ ni máa ń jẹ́ o ẹ̀rí kódà nítorí máa ń jókòó fà lójánná fún yẹn àgàgà tí yẹn bá yọnu tí ọba bínú sí kádàrá ọlọ́run tí ìwọ ọlọ́run náà sì ń sìn sí ọ mélòó lẹ́sìn ìṣẹ́nu mọ̀láìkà ọlọ́run ròyìn wọn wípé wọ́n ń sìn títí wà hum láyé simon wọn èkó tútù nígbà tó ń sọ sáláfẹ́ sàlàyé bí ládàsí wà ń bí iṣẹ́ olóore ní ìyàbá ti ń bí ijọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ Dhul Hijja táǹsì sọ pé kò sí ohun tó ṣe déédéé wala al-jihad fi sabilillah èyí lórí ìdájọ́ tó jọ̀nà ọlọ́run àyàfi tábà rẹ̀ ní tí ọlọ sójú ogun kọ̀ mẹ́mi bọ́ kò mówó bọ̀ kò mú kẹ̀kẹ́ bọ̀ nígbà yẹn ló tó tó. jihad ààrẹ ń sinmi gbogbo ọjọ́ ayé gbà rẹ̀ gbogbo ọ̀sẹ̀ gbà ó fi dé jihad tó jihad ó fi dé ta ló wá lè ṣe tí ò ní sùn tí ó máa fi kírun gbogbo ọ̀sẹ̀ rẹ̀ àwẹ̀ Abdullahi ibùdó mọ́rù tó fẹ́ tó ń fà nẹ́bí pé mi lọ́dọ̀ Ọlọ́run ó padà náà òjíṣẹ́ Ọlọ́run gbogbo ayé ni ó ń a. ọ̀fẹ́ sọ fún pé mi rè ogun ṣùgbọ́n ó sọ fún pé làálà làálà wò tẹ̀ pé ó lo bí kalẹ̀ ọmọ àbí àlìháyà <laughs> ẹ̀mí rẹ̀ sì lè gún ọ́ <laughs> àwọn ojoojúmọ́ ó sì mọ̀rọ̀ ọjà kùránì lọ́sẹ̀ ọ́ wàá olóru ẹ̀mí rẹ̀ sì lè gún ọ́ kùránì odidi yọ ká lọ́sẹ̀ pé kí n yẹ wò kó fúláṣì tó di ẹ́sìn tó bá di lóru yóò àṣẹ wàá kà níbi nẹ́fílà. Ah, ọ̀là nàbí mo lágbára ní agbára wà ẹ̀sán pé nínú àwọn àbádìlà mẹ́rẹ̀ẹ̀rin kékeré ni wọ́n wà egun lè ń gbà yẹn èmi àfa àwọn agun ọ̀fẹ́ ságbára mọ́ àwọn náà padà sọ pé ah, yálẹ̀ ìtẹ́ni ó máa ṣe fún mi mi dẹ̀ ti gba ẹ̀dẹ̀ táwọn sọ̀tọ̀ fún mi ṣùgbọ́n kò ti tọrọ dàbí sọ̀tọ̀ lọ ẹ̀ lọ́dọ̀ ọlọ́run báyìí ipe nìkan sílẹ̀ nínú àwọn mi gbogbo rẹ̀ awẹ ní gbogbo òru rẹ̀ nẹ́fìlà gbangba bẹ́ẹ̀ o ti fi ń lọ jẹ́rìí èyí lóbi ajá wípé ńgbà tó padà pẹ́ láyé ọ̀padà di pé yóò gbàwẹ̀ sáà tó bá yá yóò tún sínú sáà nígbà tágbára ọ̀fẹ́ gbé mọ́ láti lè fi sọ wọ́n fi ọ̀rọ̀ sí àtòjúdé ọlọ́run sọlọ́lọ́run alẹ́ ọ̀sọ́lá tọ́lọ́ ẹgbẹ́jọ́ ni ó ti tètè gbà nípa ní pé tó bá sí wọn báyìí ṣùgbọ́n ìgbà ni ó ti rò pé tó àlùkáwà nínú òun ṣe. àwọn àgbọ̀dọ̀ yìí gbà tá níjọ́ lè lọ́yẹ kóhun ti ṣéǹjì ẹ̀ tó nípa bẹ́ẹ̀ àdẹ́wọ́ máa wá tọ́ba sì wà ọlọ́run máa fi ń pẹ̀sẹ̀ rẹ ni wọ́n sì lè jogún fa àlùjànnà fún yẹn tí yẹn bá yọnu tí ò bínú sákọọ́lẹ̀ ọlọ́run akadisi méjèèjì mo bí òun lọ́ máa parí jùsí òye gan wọ́n ní hadassani ali ibn abdullah. hadassana ali ibn abdullah qal hadassana haf bun riyad qal qal sami'tu talqin sami'tu talqa bun muawiya huwa قال سمعت أبا زرعة عن أبي هريرة أن امرأة أتت أتت النبي صلى الله عليه وسلم أتت النبي صلى الله عليه وسلم بصبي فقالت ادعوا الله ادعوا الله له وقد دفنت صلاته فقال احتضرت بحضار شديد من النار. irú èyí tá علي بن عبد الله Ali ibn Abdullahi sọ fún wa pé بن معاوية tọ́jẹ́ bá bàbá rẹ̀ ó ní mo gbọ́ àbá zora ọlọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ àbí ìwérọ́ ibi arábìnrin kan lọ́mọ àwọn abá nẹ́bí pẹ̀lú ọmọdé kan ọwọ́ ní ń bẹ lóhùn fọmọ yìí ọmọ mẹ́ta mo ti bò mọ́lẹ̀ àwọn sọ̀rọ̀ fi àà ìwọ́dí wọnú ọgbà àlùjẹ́ náà nìyẹn kódà ọgbà yẹn iná ò lè wọnú ẹ̀ ọyà kàdé sí mi ìtọ́wà rẹ̀ àti sọ yẹn. يا رسول الله إنا لا نقدر عليك في مجلسك فواعدنا يوما نأتك فيه فقال موعدكن بيت بيت بيت فلان فجاء فجاءهن بذلك الوعد وكان فيما حدثهن ما من كنا امرأة يموت لها صلاة يموت لها صلاة من الولد ثلاثة من الولد من الولد فتحتسبهم إلا دخلت الجنة فقالت امرأة وإثنان قال وإثنان آه أنا علي ọsọ fún wa yìí pé Sufyani ní Suhail ibn Abi Salih òun náà sọ yìí pé ọwọ́ alátọ̀dọ̀ bàbá rẹ̀ yẹn àbí ó ní látọ̀dọ̀ àbí ọ̀rọ̀ ọ̀dẹ̀ ọ̀lọ́tàlá ni wọ́n ní arábìnrin kan lọ́ọ́ lọ sọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run ó nílò òjíṣẹ́ Ọlọ́run inna la naqdiru alayka fi majlisika àwọn ò lè máa jókòó tí ọba àwọn ọkùnrin ṣe ń jókòó tí ọba gbà yẹn à lè ṣe bẹ́ẹ̀. fọwọ́ ayé dínà kàlùkáwà ní fún wa kàlùkáwà ní yẹ́wùmọ̀ ọjọ́ kan fún wa láti ka fíhì ká máa wá bọ̀ ńbẹ́. àmì wàá sọ pé ọ̀dà àti ìgbà tí máa wá ọjọ́ tẹ́ máa wá àti fáyè tẹ́ máa wá fáyè tù fúlàní ilé lágbájá ni wọn náà sọ̀sọ́lá wa bá wọn láàyè yẹn àtàlẹ́ ṣe wá sí bómi wọ́n má lọ wọ yàrá pẹ̀lú wọn ojú ìwé ààyè yẹn fún wọn wọn wá lọ bá wọn bẹ́ẹ̀ pẹ̀lú àlùkà wà níyẹn o sì lè má jọ jẹ́wọ́ nìkan kí wàá lọ má ṣẹlẹ̀ àbí kí wọ́n sì wà lábẹ́ gàgá tó fi ní máa rí wọn lè lọ sí wáàsí fún ọ. kọ́lá tí wọ́n bá ní pé àwọn kan fẹ́ kọ́ra wọn lẹ́kọ̀ọ́ ọkùnrin gbọ́dọ̀ mójútó wọn o torí wọn máa ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ ni. ẹ̀wọ̀n fáwọn ẹni tó kéwú wà nínú àwọn sọ̀hàbì ìyá tí ń jọ yàtọ̀ sọ sálọ̀ yẹn kíkọ́ lọ ànẹ́bí gangan lọ́rọ̀ ọba ṣùgbọ́n àwọn obìnrin máa ń tọ àwọn obìnrin lọ láti lọ kéwú lọ́jọ́ ayánusọ̀sálàm ṣùgbọ́n bí ọba gba wá àti báyìí á tí kò ní jẹ́ yẹn gẹ́rẹ́gẹ́rẹ́ tó di ajọmọlúwàbí kò jẹ́ yanni ṣe pé bí ṣe ń mú kan ní ọmọ àpàrọ̀ kan láàrin wọn ajẹ́ni tó farabalẹ̀ tó sì ní ẹ̀sírẹ́ǹsì dáadáa yóò tún dàgbà á lọ́jọ́ lórí wọ́n bá jọ àwọn ẹni tó gbé àǹtí ẹ̀ ó lè máa ṣe pẹ̀lú wọn bá rìn yé kó gbọ́ àwọn ìṣesí dáadáa yìí pé lára pé ń gẹ́ lọ́rọ̀ pé ìyẹn lè mú jọ fún ọ láti lè máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún ọ. wọ́n ná ọ̀rọ̀ tá ànábì wa bá wọn sọ́njọ́ yẹn òun ní kí obìnrin kan nù yín tọmọ mẹ́ta bá kú fún ó sì gbà pé ọlọ́run ló mú wá tó ní àgbéyẹlé ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ yọ wà lùjọ́nà. obìnrin kan wá ń tọ́ bá jẹ́ ọmọ méjì ńkọ́ ẹ́ sọ́lá ń tọ́ bá jẹ́ méjì ẹ̀rí wọ́n ní Suhail wọ́n ní yẹtẹ̀ ṣẹ́jáde fìl hadith wọ́n ní máa ń le koko nípa hadith yẹn wọ̀yá faz yóò wá ha wọ́n ní ọ̀sẹ́ nìkan kan tí sábà máa ń kọ hadith yẹn lọ́dọ̀ yóò ní lọ́ọ́ ha sórí ní òwì pé lọ́ọ́ hadith hadith yéé ṣeun téèyàn máa ń gbàgbé ọgbọ́dọ̀ ha ni tí wọ́n lélẹ́yìn ní ìparí júzì alákọ̀ọ́kọ́ pẹ̀lú pàmò júzì ẹlẹ́ẹ̀kejì wọ́n ní gẹ́gẹ́ bí harmi eh, bonu bó ti sọ nínú ìpín bí wọ́n ti pín tírà yẹn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ a máa tẹ̀síwájú lọ́sẹ̀ tí ń bọ̀ ìtajò lé nínú hádà ọ̀sọ̀rọ̀ ọ̀sọ̀lẹ̀ wọn bára Ayala ọ̀kan. àdéhùn yẹn mọ́. àti ah, yẹn bá sálùkà wà ní tí ọba ságbára mọ́ ọ̀sẹ̀sẹ̀ ń bẹ̀ ọ́ lórí pé la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run bẹ́ẹ̀ máa sán lẹ́sìn àníyàn rẹ̀ lápẹ̀rẹ̀ nísì owó oṣù ló gbọ́kànlé ló fi lọ gbóhùn oṣù nǹkan kan bí òṣèré aláàtì yìí wọ́n bá ní owó wọn wọ́n dì mọ́lẹ̀ fáwọn ẹni tí wọ́n fẹ́ kó bímọ wọn ò tètè san bá àtẹrẹ kìíní yẹn mọ́ nìyẹn àbí kó owó yẹn rà àmọ́ jí àbí ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ sí àbí jáì hà débi àárín nǹkan yẹn mọ́ tó ó sà ní kọ́ndíṣàn tó ń tọ̀hún lẹ́sọ̀ dodo àní pẹ́ nìyẹn nímú náà dìbò ọ̀bọ̀ náà. nẹ́mbà tù ẹlẹ́ẹ̀kejì náà ọ̀yà tí o sì mí báyìí náà.